ọkàn tí mo fẹ́ ó yé ẹ bá mi o mo bẹ̀ yín lórúkọ olúwa. ó ti ṣẹlẹ̀ o arábìnrin tẹ́ ń wò lójú amóhùnmáwòrán wọn ló ké gbàjarè síta o ó ní ọkọ tóun fẹ́ ìkan náà àwọn chairman local government òun ni ọkọ ẹ̀ tó jẹ́ APC. Wọ́n ṣàlàyé oríṣiríṣi àwọn nǹkan tí ọkọ ṣe fún un. Ọkọ ṣe pátì, ọkọ lọ fẹ́ obìnrin mi tí ó jẹ́ kó rí ọmọ. Ọ̀rọ̀ sá pọ̀ lọ́tùn lósì. Ju gbogbo ẹ lọ, wọ́n ní pé àwọn àwọn o, àwọn fẹ́ gbẹ̀mí ara wọn ni. Àti pé tó bá jẹ pé lóòótọ́ ni wọ́n fẹ́ ara wọn ni, mi ò rò boya kan wá sórí, à, ayélujára láti máa sọ pé àwọn ń sọ torí tí ikú bá máa dé káwọn ọmọ àwọn lè rí gẹ́gẹ́ bí ẹ̀rí àti pé léyìí gan kọ́lọ́run ṣàánú wa ni fáwọn ọkùnrin tó wà níta ní ìsìn torí oríṣiríṣi ọkùnrin ló wà níta ẹni tí ò bá dẹ̀ gbọ́ tí ẹnu ọ̀gá ni a ní ẹ̀gá ń ṣe kí ni ó ń pa àtó torí márèjì téèyàn bá téèyàn bá wà nú ẹ̀ ó ṣòro dá sí i bọ́jú gbogbo ẹ̀ lọ wá sórí ẹ̀rọ ayélujára mi ò rò bóyá solution nìyẹn bóyá bó ṣe yé èmi sí ni àti pé ẹni tó sọ pé òun fẹ́ kú mi ò rí gẹ́gẹ́ bí rí ẹni tó fẹ́ kú tó bá pé lóòótọ́ ló fẹ́ kú ni orí ibi tó máa wá kọ́ lélẹ̀ ẹni tó bá fẹ́ kú kí wá sórí Facebook wọ́n máa rojọ́ wípé òun fẹ́ kú ó máa kú akọ lẹ́tà sílẹ̀ ni àwọn èèyàn wa máa kà á rí jù bẹ́ẹ̀ lọ. ọkọ tí mo fẹ́ ó yé ẹ gbà mí o mo bẹ̀ yín lórúkọ olúwa ọkọ tí mo fẹ́ ó ti fi ọwọ́ alágbá mi lójú báyìí ó sì ti gbà wípé kò sí ẹni tó lè mú òun lóòótọ́ bí yóò tiẹ̀ kú ayé gbọ́dọ̀ mọ tó pààyàn òun ló sún mi dé ìtì mo wá ṣe mo dákẹ́ títí títí títí títí mi ò lè pa mọ́ra mọ́ láti àárọ̀ ọjọ́ láti ìgbà tí mo ti fẹ́ ọkọ mi ló ti jẹ́ ẹni tí ojú òun pé bìkan ìyẹn ò tiẹ̀ wá dùn mí kí ni ó lè jẹ́ ẹ̀ṣẹ̀ ìyàwó lọ́dọ̀ ọkọ tó fi jẹ́ wípé for almost thirty years um, thirty one years or thereabout báyìí ọkọ mi ò kò sí pé kó fún mi lówó oúnjẹ kò fẹ́ mọ bí mo ṣe ń jẹ bí mo ṣe ń mu iná yìí lo láti bímọ lóòótọ́ kì í ṣe gbogbo wà lọ́wọ́ ẹ̀ kódà ṣẹ́ẹ̀tì méjì tíráṣà méjì náà mo bá lọ́wọ́ ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n àgbà pa àjọ máa fi ọwọ́ wẹwọ́ ni ń bọ́ lọ́hùn sí wàá gbọ́wọ́ ẹ̀ òsókè tí ó yẹ kó wá bẹ̀rẹ̀ sí ní tọ́jú mi ló di ìjà lónìí ìjà lọ́la ọkọ mi ò ní gbélé mi ò mọbi tó ń sùn mi ò mọbi kọ́kọ́ ẹ gbà mí gbogbo èèyàn o ẹ gbà mí o tá a bá ń gbọ́ pé àwọn obìnrin kú àwọn obìnrin kú oríṣiríṣi nǹkan tí kó má bàa jí kìtẹ̀ náà má bàa di pé olóòkú wọn ní mo tó pa ó ní eléyìí tí mo ń ṣe yọ tẹ́lẹ̀ mi kò kọ́ kankan mọ́ báyìí sì já sí ni nísìnyí báyìí òkè afẹ́ra láti ninety two òmùwẹ̀ divorce wà ní eleven years ago òkè mo bẹ̀rẹ̀ títí mo ní mi ò kọ́kọ́ jẹ́ ìṣèyàwó kejì ọmọ ilé olórogún mo ti jáde wá ìyá mi làkọ̀bí làkọ̀fẹ́ mẹ́ta ni bàbá mi gbélé ìyá mi lórí tèmi síbì kan àtàwọn ọmọ jẹ́ ká mọ oúnjẹ tá fún wa nìkan tá máa máa jẹ at least let me know where the name bẹ̀rẹ̀ títí mo ní mi ò kọ́kọ́ jẹ́ ìṣèyàwó kejì ọmọ ilé olórogún mo ti jáde wá ìyá mi làkọ̀bí làkọ̀fẹ́ mẹ́ta ni bàbá mi gbélé ìyá mi lórí tèmi síbì kan àtàwọn ọmọ jẹ́ ká mọ oúnjẹ fún wa ní nǹkan tá máa máa jẹ at least let me know where the next meal will come from kò sẹ́ kí wàtí àwọ̀ ẹ̀ lè ní peaceful life ọmọkùnrin yìí kọ̀ ó lóun plan láti níyàwó méjì ó búra fún mi kún òní fẹ́yàwó méjì lọ́wọ́lọ́wọ́ mo ṣe sọ̀rọ̀ yìí church member mi ọmọ prayer group mi òun ló wà nínú ilé ọkọ mi ló wà nínú ilé dáìsí Timothy dáìsí ọ̀ṣọ́ ọmọ pa Emmanuel Akínyẹmí ọ̀ṣọ́ tí ilé bàbá ẹ̀ wà ní nọ́mbà twenty six èèyàn ló ń bínú street Ọ̀ṣọ́dì ó ti fi táàmù méjì ló ti fi ṣe vice chairman Ọ̀ṣọ́dì sọlọ mi ò rí nǹkan kan ó lé mi ṣàìṣà torí pé mo ní kó fáráàlú ní nígbà tí a ṣe táǹtì rẹ̀ mi Tinubu ẹ̀yà rere tó ní ká ṣe nǹkan fáwọn aráàlú àwọn abirùn a sì ti fún gbogbo àwọn tó ní ká fún tán gbogbo àwọn tó wá dìbò fún àwọn aráàlú mi àwọn arúgbó àwọn ìyá àgbàlagbà àwọn bàbá wọ́n ní ọkọ mi já fún wọn ní ráìsì ká fún wọn lóróró òróró lọ́kúnlẹ̀ bèbà ráìsì lọ́kúnlẹ̀ yìí ha dáìsí ni kan work me out ó ní ṣé mi ni mo fẹ́ sọ fóun kò fún wọn ní kò fún àwọn pípò yẹn èmi ò sì bá ná pèmí náà kúrò mi látọjú náà ni mi ti débẹ̀ tó fi ṣe second term kò jẹ́ gbọ́bẹ́ o gbogbo picture mi náà ti kọ́ kúrò lóṣòdì sọ́lọ́ nínú council títí tó fi ṣe second term ẹ̀ tán ó kó picture Níkẹ́ síbẹ̀ as wife of the vice chairman illegal wife illegal marriage láṣẹ o kì í ṣe pé mo dédé bẹ́ẹ̀ lọlé ọkọ o akọ́tì fọdún mẹ́rin ká tó ṣèyàwó o ẹjọ́ hmm. ẹ gbà mí torí ọlọ́run kìí tiẹ̀ àwọn ọmọ tí mo tí mo tún ń gbọ́kànlé kò jẹ́ nrá àwọn ọmọ náà bí máa máa rí wọn ẹ̀bẹ̀ ni máa bẹ̀ pé hmm, ìyá pèmí náà kúrò bẹ́ẹ̀ látọdún náà ni mi ti débẹ̀ tó fi ṣe second term kò jẹ́ wọ́bẹ̀ o gbogbo picture mi náà ti kọ́ kúrò lóṣòdì sọ́lọ́ nínú council títí tó fi ṣe second time, ẹ̀ tán picture kó picture Níkẹ̀ as wife of the vice chairman illegal wife illegal marriage láṣẹ o kì í ṣe pé mo dédé be lọ ilé ọkọ o akọ́tì fọdún mẹ́rin ká tó ṣèyàwó o hmm. ẹjọ́ ìbàmí torí ọlọ́run kìí tiẹ̀ bí àwọn ọmọ tí mo tún ń gbọ́kànlé kò jẹ́ ń rá àwọn ọmọ náà bí n bá máa rí wọn ẹ̀bẹ̀ ni máa dẹ̀ pé mm, ìyà tó fi ń sùn mi ò mọ̀ mi ò mọ̀ àtọ́ ọmọ fi ń lélẹ̀ àwọn ọmọ tó jẹ́ pé láyé èsì gbogbo alamọ bí yùtù bí èṣù ṣe ń fẹ́ ń lò wọ́n sí jẹ́ kí n máa tọ́jú àwọn ọ̀dà náà fi mí ṣe ọ̀sẹ̀ kàn máa fún mi lówó oúnjẹ ilẹ̀ máa kí èmi náà lè máa rí nǹkan jẹ́ bẹ́ẹ̀ dáìsí kọ̀ ó náà ò ní fún mi ó náà fi kí ìjọba gba ọmọ lọ́wọ́ mi fún un àfi kíkọ́ tún gbọmọ ṣá kíkọ́ tún gbọmọ ṣá ó ní tí mo bá ti kọ̀ tí ìgbà ti kọ́ ọmọ sílẹ̀ o òun ò ní náà lọ sún o àní lóòótọ́ lóòótọ́ dẹ̀ ni bí ẹ̀yà plus ló fi sá lọ tí òfin fún wa lóúnjẹ tí òfin alẹ́ tí mi ìdí tí mo bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ tọrọ owó kiri kó tó di pé mo gbà pé ó dáná kọ́ mọ pé bí ó bá tiẹ̀ pa mí kí bí má pọ̀ mọ́ káwọn mi mi lè dé education ẹ gbà mí ẹ̀yìn èèyàn mélòó mo fẹ́ sọ ọ́ bẹ̀ ìṣàánú mi ẹni tó bá mọ àdírẹ́sì jáì sí fóònù nọ́mbà rẹ̀ ó ètò oh oh three three ètò oh four two nine three three four ètò four two nine ó ètò three three four ètò four two nine orúkọ rẹ̀ ní Timothy dáì sí ọ̀ṣọ́ àwọn ọmọ ẹ̀yìn Tinubu ní gbogbo bàbá rere sí ní ọ̀gá àwọn ìwà ọmọ bó tiẹ̀ ti jẹ́ gbogbo àwọn ọ̀rẹ́ gbogbo náà tọ́jú ìyàwó owó ìmọ̀ tí mo fi ṣe o ẹ bá mi pọ̀ pẹ́yẹmí bá mi délé náà ó ti ṣe kọmíṣánná ni ó ti ṣe píye Tinubu ní sẹ́nẹ́tọ̀ náà pé níṣẹ́ bá mi pe gbogbo nǹkan jọ kán bá mi bẹ́ o ebi ń pa mí ẹ ṣàánú mi ẹ má jẹ́ ń kú o ẹ jọ. ẹ̀yin aráyé mo fẹ́ ṣe àkọsílẹ̀ olóúnjẹ wájú oúnjẹ ẹjọ́ oúnjẹ yìí ń dà sùn ìgbésí ayé ìkorò pátápátá gbà òun ni ìgbésí ayé tí mo gbé ọkọ tí mo fẹ́ látàárọ̀ ọjọ́ kò fi ìgbà kankan tọ́jú mi ikú ló ní ọ̀rọ̀ lọ́la wọ́n ní ikú òní kò ní jẹ́ kéèyàn jọrọ ọ̀la èmi sì ti pinnu fọ̀rara mi náà wípé kàkà kílẹ̀ kú ilẹ̀ máa ń ṣá ni ìtí wọ́n máa wá máa fi sọ pé wọ́n rí Modúpẹ́ Sharon nígboro ó ya wèrè àbí wọ́n rí ó kú sí títí kò nídìí gbogbo ọ̀nà tí èèyàn lè fi bẹ ọkùnrin ni mo ti fi bẹ ọkọ tí mo fẹ́ tí mo bí gbogbo ọmọ inú mi fún dáìsí Timothy ọ̀ṣọ́ past vice chairman Oṣòdì Sọ̀nà local government now the TPL Lagos state kò gbà láti fún mi ní ohun tí màá máa jẹ ó ní òun ti kọ̀ mí kíkọ̀ tó kọ̀ mí tipátipá tí kọ̀ tó fi tipátipá kọ̀ mí torí pé ó fẹ́ fẹ́ ọmọ ìjọ tí ìjọ láwọn ò bá tèmi náà ní kò bá ìlànà ọlọ́run mú nígbà tí mo sì rí pé ọ̀rọ̀ ò ràn mọ́ mo ní mo gbà láti tún ṣèyàwó kejì dáì sí kọ̀ ó gbé mi lọ kóòtù tipátipá ó dìvọ́ọ̀sì mi kò sí wàhálà mo ti pè lẹ́ni mo ní mo fẹ́ ra àwọn ọmọ mi dóò mi sọ ìdí tí mo fi gbé àwọn ọmọ tí mo fẹ́ àwọn ọmọ fún wọn torí ó tún ti lo agbára ó ti fi gbà ọmọ lọ́wọ́ mi ìdí tí mẹ́tẹ̀mí tẹ̀ fẹ́ fi ṣe ni pé káwọn ọmọ mi lè mọ ikú tó pa mí mo fẹ́ kán wà níbẹ̀ láàrin ó gbé àwọn ọmọ tí mo fẹ́ àwọn ọmọ fún wọn torí ó tún ti lo agbára ó ti fi gbà ọmọ lọ́wọ́ mi ìdí tí mẹ́tẹ̀mí tẹ̀ fẹ́ fi ṣe ni pé káwọn ọmọ mi lè mọ ikú tó pa mí mo fẹ́ kán wà níbẹ̀ láàrin ọ̀sẹ̀ yìí tán bá ti dé máa tẹ kínní fún wọn máa sì sọ ọ̀rọ̀ fún wọn máa lè ṣàdúrà fún ètò ìpàdé ṣàdúrà ikú tí n bá máa kú mi ò fẹ́ kí ó di àríyànjiyàn dáìsí Timothy ọmọ tẹ́ni ọlá ọ̀ṣọ́ tí ilé bàbá rẹ̀ wà ní nọ́mbà twenty six èèyàn ló ń bínú street Òṣòdì òun ló ṣekú pa mí o àwọn ọmọ mi gbogbo ẹbí omíyalé gbogbo ẹbí ọ̀ṣọ́ tí àwọn ọmọ mi bá ti tó láti gbọ́n láti lè handle situation yẹn mo bẹ̀yẹ̀ yẹn abiyamọ àgbáyé àtẹ̀yẹ ẹbí mi ẹ bá mi ṣàlàyé fún wọn ẹ sì jẹ́ kọ́ wọn wọ́n tẹ̀ kí ní àlè sọ tọ́lọ́run bá gbọ́n wọn ga láyé bóyá wọ́n á béèrè kú tó pàṣẹ àwọn ọlọ́wọ́ bàbá àwọn àmọ́ ṣá ẹ pa ọ̀bọ̀rọ̀ náà èmi gan ò ní ìrètí kankan mọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí lé inú ṣọ́ọ̀bù tí mò ń sùn oníṣọ́ọ̀bù tí náà fẹ́ gba ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù àbùkù mo ti bẹ̀ títí ó ní òní kankan tó ń fẹ́ fún mi òun bá bisikíìtì bí wọ́tà gbogbo tí mò ń ta kiri kí n yá ten thousand lọ́wọ́ rẹ̀ lónìí kí n yá two thousand lọ́wọ́ rẹ̀ lọ́la ṣé nìyẹn ká yé mi náà wà ní ti sún kálukú náà bí kéèyàn má kú kéèyàn má tẹ́ kéèyàn má ti tẹ́ ká má kú náà ikú ó sì yà jẹ̀sìn lọ wọ́n ní kọ̀ọ̀rọ̀ ayé ó sọjọ́ kọ̀rọ̀ ọ̀run lọ irọ́ ni bí èèyàn wà kọ̀rọ̀ ayé táyé ò tó pààyàn ìyẹn ló burú jù ìyẹn ló burú jù bí èèyàn lọ sùn ibi náà ó tún gẹ́ ẹ ṣe ní tí mo ní kí n sọ fún èèyàn máa ráyè wà lẹ báwo mo ní bá dé láàrin ọ̀sẹ̀ lágbára ọlọ́bọ́lọ́run bá lọ́rọ̀ ẹ̀mí mi bí ìgbà tí ìṣe tó wà nínú mi torí tó wà nínú tí mo fẹ́ lò ti wà lọ́wọ́ mi mi ò ṣẹ̀ṣẹ̀ lọ́ra bí mo bá lè rí orí ọ̀fẹ́ gbà pé káwọn ọmọ yẹn sì dé torí pé mo ní káwọn ọmọ yẹn dé láàrin monday sí tuesday tí ò bá tún ṣagídí tí wọ́n jẹ́ káwọn ọmọ mi dé mo máa bọ̀rọ̀ lẹ́nu mi màá sì ṣàlàyé fún wọn jù bẹ́ẹ̀ lọ. ọ̀rọ̀ lẹ́tí gbọ́ láti ẹnu àǹtí tó sọ̀rọ̀ ẹ̀ ó bani lójú jẹ́ pé ó bani lọ́kàn jẹ́ pé márèèjì àìmọye ọdún ó forí ṣánpọ́ ó tún wá jẹ́ pé orí Facebook ni àti wá wá intermediary láti settle lẹ̀ àfikún lọ́n ṣàánú fún wa pẹ̀lú àwọn oríṣiríṣi márèjì tó wà níta nísìn gbígbé ọkùnrin wá sórí íńtánẹ́ẹ̀tì mi rò bóyá òun ní solution anyway bóyá I don't know ló bá ṣe ń ronú ọ̀tọ̀ọ̀tọ̀ ni lílo ọ̀tá píàpíà kan ní solution bọ́kọ́ bá kọ́ ni ọ̀kan lèèyàn fẹ́ Tọ́kùnrin ò bá tí ì lówó, ó wà okay. Wọ́n máa gbọ́ràn, wọ́n máa jókòó jẹ. Ṣùgbọ́n tí Ọlọ́run bá ti bùkún wọn, tí ti ní change díẹ̀ lọ́wọ́, wọ́n ò pé obìnrin, obìnrin á pè wọ́n. Ibi tó burú dé nìyẹn. Àwọn obìnrin kan dẹ̀ wà tó jẹ́ pé gbogbo ohun tó bá gbà náà máa ṣe. Ní jíjẹ, ní lílá, èyí tó máa fi gbojú ara, èyí tó máa fi pẹsẹ̀, tó máa fi ṣe. So kọ́ lọ́run ṣàánú fún ọkùnrin. Kọ́lọ́run ṣàánú fáwọn ọkùnrin ni torí ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó wà níta ohun tó bá gbà ni àti pé àwọn ìyàwó ilé Kọ́lọ́run ṣàánú fún wa fún gbogbo ìyàwó ilé lápapọ̀ wọ́n lè wọ́n lè dúró jẹ àwọn iṣẹ́ tó ń ṣe wọ́n má ṣiṣẹ́ forí olórí. Ọlọ́run á bá yín yanjú àǹtí kẹ́ ẹ para yín kọ́ ni solution náà. Wà béèyàn kú wa láyé aṣáyé ẹ wà láyé ọkọ yín sì ń ṣe ohun tó ń ṣe tẹ́ bá kú ńkọ́ kò ní ìtumọ̀.